ó ti sọ di táǹkùrùkù ó gé ọrùn ọwọ́ kan dànù ìkejì náà ààbọ̀ tún ni. tuntun tún ti dé o lábàlẹ̀ ọ̀rọ̀ tó ń lọ hmm. a kò ní jẹ́ kétí yín di sí i torí pé bẹ́ẹ̀ bá ti ń gbọ́ ẹ mọ̀ tó ń bá wa tó ń bà wá lórílẹ̀‐èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí tuntun tá a mú wá lórí abala ọ̀rọ̀ tó ń lọ lónìí ohun tí ó gbomijé lójú èèyàn ni wọ́n ní àìpòkú dáràn lájèjé ọ̀yáyọmí pé bàbá ń bàbá ló bá rógun ṣé èèyàn wa lè pọ́n fẹ́ lu ẹ̀ǹkù léhùn lọ ṣe gá kó dẹ̀ tibẹ̀ kó sí wàhálà ọ̀dọ́mọkùnrin kan ni o nílùú Igbóọrà níjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Igbóọrà ọmọkùnrin yìí kúrò nílé wọn ẹ mọ̀ pé láwọn ìlú òkè Ògùn bẹ́ẹ̀ yẹn àti ìlú míì náà tílé òòṣù mọ́ra wọn lẹ́yìn ilé kọ̀ọ̀kan a lè máa rí igbó ó ní igbó ló wà lẹ́yìn ilé àwọn bí oko kaṣú igbó tí wọ́n gbin nǹkan sí kóun dẹ̀ bọ́ síbẹ̀ kóun lọ ṣe gá aṣá níbi ẹni ìkà yìí ó ti wà lórí igi ó ló bá sọ pé ké ò gbọ́dọ̀ ṣe gá síbẹ̀ yẹn ló máa ní ta nìyẹn báwo ni tiẹ̀ ṣe jẹ́ tó ní kó má ṣe gá síbẹ̀ gíjà tó bẹ́ bọ́lẹ̀ báyìí paná ló yọ. Hmm, hmm, hmm. lẹ́yìn ìkùlé ilé onílé eléyìí ń sọ fún wa pé àtilẹ̀ àtòkè àtàpàtún àtàpàsì ní kádẹ̀mọ́ wò bàbá ń jáde ohun tó ṣẹlẹ̀ yìí gbomijé lójú èèyàn oníròyìn iléeṣẹ́ yorùbá broadcasting network tó lọ síbẹ̀ ẹ gbọ́ ìròyìn tó mú wá àti ẹni tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ sí ẹ gbọ́ torí wọ́n ní ẹnu oníkàn láti gbọ́pọ̀n mo fẹ́ mo fẹ́ mọ mo fẹ́ get àwọn information kan nípa kinní yẹn dáadáa ni ọjọ́ Friday lẹ sọ pé ó ṣẹlẹ̀ ọjọ́ Jímọ̀ àwọn Haúsá yẹn ṣé ẹni tí ẹni tí ẹ interview yìí ṣé àwọn nìkan ni àwọn Fúlàní yẹn attack ni àbí wọ́n pọ̀. òun nìkan ni wọ́n attack because ẹ̀yìn kùnlé gángan ní ìṣìyàn ti ṣẹlẹ̀ bíi kí ẹ mọ̀ pé ọ̀dọ̀ à ń sin rírà area ni ìgbà bẹ́ẹ̀ ṣe igbó tó wà lẹ́yìn ìkúnlé wọn ibẹ̀ yẹn bọ́ sí new site ibẹ̀ ni ìpínlẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn igbó kájú tó wà ń bẹ̀ lórí ibi kájú yẹn ni fúlàní yẹn wá dúró lòún jókòó sí. bẹ́ẹ̀ wá fẹ́ bẹ́ẹ̀ wá fẹ́ tẹ́lẹ̀ tí wọ́n sọ pé kò gbọdọ̀ yàgbẹ́ síbẹ̀ ni wọ́n á ní à kó má yàgbẹ́ síbẹ̀ ìkúnlé tàwọn ni ah. oníṣẹ́ bàbá ẹ̀ lónìí lẹ̀ wọn sọ jù bẹ́ẹ̀ lọ bó ṣe bẹ́ẹ̀lẹ̀ látòrí igi báyìí ó yí àdá kó fi bẹ́ orí ẹ̀ ní ọwọ́ nìyẹn wá ti gbà. Ah, bó ṣe hmm. bẹ́ẹ̀lẹ̀ báyìí ó wá gbé àdá yẹn wá. Ah, ṣé wọ́n ti mú fúlàní náà báyìí. kẹ́ni yẹn. Eh, ṣé wọ́n rí mú ṣáwọn ọlọ́pàá rí fúlàní yẹn mú. wọ́n ti mú lọ sí Ìbàdàn. ó fi wọ́n. Eh, mi ò sí lé níjẹta mo wà ní Ṣákí bí mo ṣe ń gbé ní alẹ́ àná ni wọ́n ń sọ fún mi àyíjọba náà wọ́n ti ń pè mí bọ̀ nẹ́tíwọ́ọ̀kì ò báláǹsì dáadáa bí tí mo wà ah. ìgbà tó wá di àná tí mo dé ilẹ̀ ti ṣú mi láǹfààní àti lọ sí ibẹ̀ tí mo ti wá jí lọ́dọ̀ láàárọ̀ wọ́n á rí ìfẹ́ ẹ̀ náà ni èmi ìgbà tó ti gbé tí bàbá wọn ló wà lókè. Ah. ohun tó ń ṣe wá nílẹ̀ yorùbá nìyẹn. Eh. ìgbà kan tó ń jẹra wọn ni ìjọba wà kò sí ṣòro àwa máa àwa máa apariwo apariwo sáyé. dárúkọ yín fún gbogbo ọmọ nàìjíríà. orúkọ mi táíwò. ẹ gbóhùn sókè. orúkọ mi táíwò. táíwò kìíní sà. ibrahim táíwò. ibrahim táíwò tí ẹ̀ ń gbé ní agbègbè ibo. ọlọ́pọ̀tọ̀. ní ọlọ́pọ̀tọ̀ ní ga area ní ìlú ìgbọ́ra. ẹ ṣe. àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ kó tó di pé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ń jẹ́ lè ní àǹfààní láti ṣàlàyé fún wa díẹ̀ Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo lọ sí toilet lẹ́yìn kùnlé ọ̀dọ̀ wa ni. Ó dẹ̀ yọ ó ní àṣé ibi táyè kí máa yàgbẹ́ sí ni. Ṣé ibi táyè kí máa yàgbẹ́ sí, ṣé ó jẹ́ bí nǹkan tí wò èèyàn lè yàgbẹ́ sí ni àbí báwo? Ní líle tó dìde báyìí ó ń lé mi lọ, líle tó lé mi báyìí òun pé kí n wọ́n sẹ̀ kí n sá báyìí pé kí n rà gé ọwọ́ mi. Kò sí ohun tí mo rí lẹ́yìn rẹ̀. Nígbà tó fi àdá gé ọwọ́ yín tán báwo ló ṣe tún jẹ́ tó fi tún di pé ó tún bá ẹlẹ́ẹ̀kejì náà. mo fọwọ́ gáìdì ẹ̀ ni. ó fẹ́ gé orí yín ni. mo fọwọ́ gáìdì ẹ̀ ni èyí tó wá ṣe tó wá wá ló fi mú àtàpàpọ̀ dé. ṣé ẹ ti gbọ́ <laughs> bó bá jẹ́ ọmọkùnrin yìí ò taagun kóun náà dùn bóyá ti bẹ́ orí ẹ̀ lọ òkú ẹ̀ làbá máa sọ̀rọ̀ lé lórí báyìí ṣùgbọ́n ìbẹ̀rí ẹ̀ lọ́nà àìsọ́dòkú ó mọ̀ gé ọwọ́ kan tán pátápátá ó ti sọ di táǹkùrùkù ó gé ọrùn ọwọ́ kan dànù ìkejì náà ààbọ̀ tún ni ní àárín ìlú igbó ọ̀rà nípínlẹ̀ ọ̀yọ́ ìbàràpá central local government òun ni ìlú gbọ́ra wà nípínlẹ̀ ọ̀yọ́ ní agbègbè òkè ògùn ṣó wá yẹ kó rí bẹ́ẹ̀ a mọ̀ yí pọ̀rọ̀ yìí lówẹ̀ ó mọ̀ ńlá rónú a mọ̀ ń pè lọ́wẹ̀ ó mọ̀ ńlá rónú korun ni korun ni ó mọ̀ ń dó yìí ni ká ẹ̀yìn kùlé ni àṣòwò Yorùbá ti sọ tán wọ́n lẹ́yìn kùlé lọ́tà wà inú ilé la ṣe ní ń gbé ọ̀tá ti gọ sórí igi ó lè ti gẹ̀gùn sórí igi yẹn ó lè gbọjọ́ ó lè gbóṣù bẹ́ẹ̀ ṣàjáde ká mọ́ ṣìrìn ká mọ́ ráàrin fẹsẹ̀ sí ọmọkùnrin ìbọ́ta kó lọ túra ọwọ́ kan ni wọ́n gbà lọ lọ́wọ́ ẹ̀ mo rò pé náà ti gbọ́ lẹ́nu ẹ̀ ó ti ṣàlàyé bó ṣe jẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ṣe é máa wò wá ràn ni ṣe é máa wò wá níran ni ìjó tẹ̀ ń jó kiri báyìí ní ìsìn ètò ìdìbò ni ẹ̀mí tí ò ní dọ̀la tó ń dóṣù mẹ́fà 2023, twenty three twenty twenty three ṣé ẹ̀ ní yàbàrà bá wa bójú wẹ ní tún gọ sẹ́ǹkùlé kiri tó ń bẹ́ wọn lọ́wọ́ tó fẹ́ bẹ́ wọn lórí kí làwọn èèyàn ṣe ń ṣe báyìí ná kí ló dé tá à nífẹ̀ẹ́ ara wa kí ló dé tíjọba ò tiẹ̀ rí tiwa rò láti pèsè ààbò tó gún mọ́ àní ká máa fọlọ́pàá ṣọwà màálùú tí ò ní rú làwọn aráàlú ọlọ́run ló ń ṣinṣin fún wa ẹni wà nípò kan ọmọ ilé ẹ̀ aná ọlọ́pàá tí ó tẹ̀lé lọ léèwé ìyàwó aná ọlọ́pàá tí ó bá lọ sọ́jà ẹ̀yìn ajá ilé wọn ó lọ́lọ́pàá tó ń ṣọ́ ẹran ilé wọn ó lọ́lọ́pàá tó ń ṣọ́ àwọn èèyàn wo àwọn èèyàn yòókù ńkọ́ àwa àyàn di afúnṣọ́ ọwọ́ ọlọ́run la wà ìjọba ẹgbàwẹ́ rà wá kalẹ̀ ó ń ṣe lemọ́ lemọ́ lemọ́ jù ó ti ń bọ́ sórí ara wọn jù bí a ṣe ń pe ọlọ́run tó àmọ̀pọ̀ ọlọ́run ń dáhùn àdúrà ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ kan wà tó gbọ́dọ̀ tẹ̀lé àdúrà má bá ríru ọmọkùnrin yẹn mú báyìí tán bá mú dágọ̀ ọlọ́pàá ṣé kìí ṣe pópin máa ti dé bá ṣé kìí ṣe pé ìpè ni wọ́n máa gbọ́ látòkè pé ẹ fi sílẹ̀ ẹ má mú lọ ibì kankan ṣé kìí ṣe pé ẹni gé lọ́wọ́ ó gé lọ́wọ́ dànù fúnra rẹ̀ ni kí ló wá dé kí ló dé tá à ń ṣe báyìí fúnra wa gbogbo ilé ìlànà tá a fi ń gbọ́ròyìn mi ò rò pé ijọ́ kan wà tá a gbọ́ ètò dùn yàn nínú eléyìí tún bá yàn nínú jẹ́ kéèyàn jẹun tán lé ẹ̀ kó dẹ̀ dàbí para àtúkó fẹ́ lọ tura kó sì di yé yé yé ẹgbà mí dáńkùrùgbò ọwọ́ kan ló gbé padà wọlé ẹni tá àwọn ìṣe wà nílé ìwòsàn bíi tí wọ́n ti ń tọ́jú ẹ̀ àwa náà da ọkàn àdúrà wa nílé iṣẹ́ Yorùbá Broadcasting Network papọ̀ mọ́ tiẹ̀ Ọlọ́run á fún lálàáfíà ṣùgbọ́n ọwọ́ yẹn ti lọ torí tọ́wọ́ yìí ò bá lọ ó yẹ kán tiẹ̀ mọ̀ pé àbí wọ́n ràn mọ́ àbí wọn ò jò mọ́ àfi bí wọ́n bá fọwọ́ oníke sí láìsí lójú ogun o láìsí pé bóyá ìjà ìgboro ṣẹlẹ̀ ẹ̀yìnkùlé ilé ẹjọ́ bàbá rìn bàbá ti ń ṣíjú òkè báyìí ká máa wọlé báyìí ká máa wọ̀tún báyìí ká máa wòsì báyìí ká tún máa tún bẹ̀ wò ànírànì fẹsẹ̀ sí ànírìn níjọ́ tébi ń pọ̀nà ànírìn níjọ́ téèyàn kan ti gọ sórí ìgìdè wá torí lé ọkùnrin yóò kú wọkọ̀ tó bá jẹ́ inú ọkọ̀ ni jàǹbá ti ṣẹlẹ̀ àní inú ọkọ̀ ni ṣùgbọ́n ó bọ́ sẹ́yìn kù lé ilé wọn ṣọmọ kékeré náà lè bọ́ síbẹ̀ lọ́gbọ̀nsẹ̀ ni wọ́n lè jí ọmọ yẹn gbé lọ pátápátá gbogbo ẹ̀yin èèyàn wa náà ẹ jẹ́ á jẹ́ olùṣọ́ ara wa béèyàn kan bá fẹ́ yí kọjá lọ sẹ́ǹkùlé lọ túra ẹ jẹ́ kéèyàn kan dúró dé níbi tí ó jìnnà síbẹ̀ bá a bá tiẹ̀ rí nǹkan kan tó ṣe hẹ́yì àwa náà lè ṣe híyà tó ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ fún tòní òun yìí láti ilé iṣẹ́ Yorùbá Broadcasting Network ìkànnì tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ fẹ́ràn wípé kò mọ̀fọ̀ fún yín <laughs> gẹ́gẹ́ bí èdè àwọn ọmọ ìgboro àwa ò kì í mọ̀fọ̀ fún yín bó ṣe ń lọ ní yàjóyàjó là ń gbé wá sétí gbọ́ yín ẹ máa bá wa láìkẹ̀ kẹ́ ẹ máa subscribe sí ire òní yín fò àgbàrá ìfòkòtò ire òní fò wá yèyé lúà ìbíyẹmí àjàdí lórúkọ tèmi àìná òrósùn róòlù alẹ́pọ̀ ńkòló aládìẹ lábàá ó tó ṣì kó má já ìná mọ́ olówó ní jẹ́bẹ̀ awẹ́ ni mí o ọmọ àjòkú díẹ̀ ìran bàbá ta ní jẹ tiẹ̀ lóòyẹ̀.